Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Fílípì. Fílípì orí kìíní. Èmi Pọ́ọ̀lù àti Tìmótì, àwa ìránṣẹ́ Kristi Jésù. À ń kọ ìwé yìí sí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù tí wọ́n wà ní Fílípì. Pẹ̀lú gbogbo àwọn alábòjútó àti àwọn olùrànlọ́wọ́ wọn. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín nígbà gbogbo tí mo bá ń rántí yín ni mo ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nígbà gbogbo ni mo ń gbàdúrà fún gbogbo yín pẹ̀lú ayọ̀ nínú ọkàn mi nítorí láti ìbẹ̀rẹ̀ títí di àkókò yìí ni ẹ ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú iṣẹ́ ìyìn rere ó dá mi lójú pé ẹni tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe é dé òpin títí di ọjọ́ tí kristi jésù yóò dé ẹ̀tọ́ ni fún mi láti ní irú èrò yìí nípa gbogbo yín nítorí mo kó ọ̀rọ̀ yín lékàn nítorí pé nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n àti ìgbà tí mo ní àǹfààní láti gbèjà ara mi àti láti fi ìdí ọ̀rọ̀ ìyìn rere múlẹ̀ gbogbo yín ni ẹ jẹ́ alájọpín oore ọ̀fẹ́ Kristi pẹ̀lú mi mo fi Ọlọ́run ṣe ẹ̀rí pé àárò gbogbo yín sọ mí pẹ̀lú ọkàn ìyọ́nú ti Kristi Jésù àdúrà mi ni pé kí ìfẹ́ yín máa gbòòrò sí i kí ìmọ̀ yín máa pọ̀ sí i kí ẹ túbọ̀ máa ní làákàyè sí i kí ẹ lè mọ àwọn ohun tí ó dára jùlọ kí ẹ lè jẹ́ aláìlábùkù kí ẹ sì wà láìsí ohun ìkùnà kan ní ọjọ́ tí Kristi bá dé mo tún gbàdúrà pé kí ẹ lè kún fún èso iṣẹ́ òdodo tí ó ti ọ̀dọ̀ Jésù Kristi wá fún ògo àti ìyìn Ọlọ́run ẹ̀yin ará mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí mi mú kí iṣẹ́ ìyìn rere túbọ̀ tàn kálẹ̀ ni ó ti wá hàn sí gbogbo àwọn tí ó wà ní ààfin àti gbogbo àwọn ènìyàn yòókù pé nítorí ti Kristi ni mo ṣe wà nínú ẹ̀wọ̀n èyí fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onígbàgbọ́ tí wọ́n mọ ìdí tí mo fi wà nínú ẹ̀wọ̀n ní ìgboyà gidigidi láti máa wàásù ìyìn rere láì bẹ̀rù àwọn ẹlòmíràn ń wàásù Kristi nítorí owú àti nítorí pé wọ́n fẹ́ràn asọ̀ àwọn ẹlòmíràn sì wà tí wọ́n ń wàásù Kristi pẹ̀lú inú rere àwọn kan fi ìfẹ́ wàásù Kristi nítorí wọ́n mọ̀ pé nítorí ti ọ̀rọ̀ yìn rere ni wọ́n ṣe sọ mí sẹ́wọ̀n àwọn kan ń sọ̀rọ̀ Kristi nítorí ohun tí wọ́n ó rí gbà níbẹ̀ kì í ṣe pẹ̀lú inú kan wọ́n rò pé àwọn lè mú kí ìrora mi nínú ẹ̀wọ̀n pọ̀ sí i kí ni àyọrísí gbogbo èyí lọ́nà kan tàbí lọ́nà mìíràn ìbáà ṣe pẹ̀lú ẹ̀tàn ni tàbí pẹ̀lú òtítọ́ inú àṣà ń wàásù Kristi èyí ni ó mú inú mi dùn inú mi yóò sì máa dùn ni nítorí mo mọ̀ pé àyọrísí rẹ̀ ni pé a ó dá mi sílẹ̀ nípa àdúrà yín àti nípa àtìlẹ́yìn ẹ̀mí Jésù Kristi gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé àti ìrètí ìmí pé n kò ní rí ohun ìtìjú kan ṣùgbọ́n bí mo ti máa ń gbé Kristi ga nínú ara mi pẹ̀lú ìgboyà nígbà gbogbo bẹ́ẹ̀ gan-an náà ni n ó tún máa gbé e ga nísinsìnyí ìbáà jẹ́ pé mo wà láàyè tàbí pé mo kú nítorí pé Kristi ni mo wà láàyè fún ní tèmi bí mo bá sì kú èrè ni ó jẹ́ bí mo bá wà láàyè nínú ẹran ara iṣẹ́ tí ó lérè ni ó jẹ́ fún mi n kò tilẹ̀ mọ èyí tí n bá yàn ọkàn mi ń ṣe méjì ọkàn mi kan fẹ́ pé kí á dá mi sílẹ̀ kí n lọ sọ́dọ̀ Jésù nítorí èyí ni ó dára jùlọ ṣùgbọ́n ó tún ṣàǹfààní bí mo bá wà láàyè nínú ẹran ara nítorí tiyín èyí dá mi lójú nítorí náà mo mọ̀ pé n ó wà láàyè bí mo bá wà ní ọ̀dọ̀ gbogbo yín yóò mú ìlọsíwájú àti ayọ̀ nínú ìgbàgbọ́ wá fún yín. èyí yóò mú kí ìṣògo yín nínú Kristi Jésù lè pọ̀ sí i nítorí mi nígbà tí mo bá tún yọ sí yín nǹkan kan tí ó ṣe pàtàkì ni pé kí ẹ jẹ́ kí ìwà yín kí ó jẹ́ irú èyí tí ó bá ìyìn rere Kristi mu tí ó jẹ́ pé bí mo bá wá tí mo rí yín tàbí bí n kò bá lè wá ṣùgbọ́n tí mò ń gbúro yín kí n gbọ́ pé ẹ wà pọ̀ nínú ẹ̀mí kan àti ọkàn kan. àti pé gbogbo yín ní í ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyìn rere ẹ má jẹ́ kí ẹ̀rù àwọn alátakò bá yín rárá nínú ohunkóhun èyí ni yóò jẹ́ ẹ̀rí ìparun wọn yóò sì jẹ́ ẹ̀rí ìgbàlà yín ọlọ́run ni yóò ṣe é nítorí àǹfààní ni èyí fún yín kì í ṣe pé kí ẹ gba Kristi gbọ́ nìkan ni ṣùgbọ́n pé ẹ ń jìyà fún Kristi. irú ìyà kan náà ti ẹ rí nínú ìgbé ayé mi tí ẹ tún gbọ́ pé mò ń jẹ títí di àkókò yìí ni eyin náà ń jẹ báyìí